الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 kájà alámúlòmálà nínú kárakáta ìwọ ńlá ni nítorí pé nǹkan tó gbé pamọ́ sẹ́ni tó fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ nítorí gbé pamọ́ sẹ́ni tó fẹ́ tajà fún kò sí tàbí ṣùgbọ́n tí nǹkan yẹn tó bá lọ hàn sí wọn ẹni tó fẹ́ rajà lọ́dọ̀ kò ní ta fún ọ ẹni tó fẹ́ ta nǹkan fún òun náà ní ra lọ́dọ̀ ìdí ni tó fi jẹ́ pé òfin ọlọ́wọ́n dá wọn yà ló jẹ́ lórí wa ká jìnnà sí jàǹbá ìjàǹbá nínú òfin ọlọ́run ọba wa èèwọ̀ ni nínú gbogbo nǹkan bóyá nǹkan yẹn jẹ́ káràkátà àbí nǹkan míì tó yàtọ̀ sí káràkátà ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ó ṣe léèwọ̀ ó sì ṣe àfihàn àwọn ẹ̀rí eléyìí tó fi hàn bó ti ṣe jẹ́ èèwọ̀ tó nínú sunna nabẹ muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi abu hurairah radiyallahu anhu. ولا النبي محمد صلى الله عليه وآله وسلم أن ثلاث لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم أو يمتى قوى تأكد بعد جوب عند القيامة الله أبو نبا وصره الله أبو سنوهم ونفا وما يا لتريرو أو يمتى تاين onáni rọ́jòlón àlẹ́ fọ́bùlì máa ń bẹ̀lẹ́fẹ́ yamnacuhu min ibn sabil onílẹ̀ nìkan ti ń bẹ nídìí omi ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ asálẹ̀ níbi tí ò sómi omi wa ń bẹ lọ́dọ̀ tiẹ̀ omi yìí pọ̀ ó sì lé sí nǹkan tó ń bùkátà ṣùgbọ́n kàkà kí ó fún ẹni tí ọkọ̀ jágbọ́dọ̀ rẹ̀ tó ń gbẹ́ngbẹ́ kó fún mu nínú omi yìí ọkọ̀ láti fún nínú omi yìí báyìí ẹlẹ́kejì nínú àwọn ẹni tí ìyà yọ jẹ òun náà ni rọ́jòlón báyà rọ́jòlón bẹ́sílàtìn bàdàlà ọ̀f bẹ́xẹ́lẹ́fẹ́lẹ́ hùbìlẹ́ làkàdàhà bìkẹ́dà òkẹ́dà fọ́sọ̀dọ́kọ̀hù wọ́hù àlẹ́ àgẹ́rì dàlẹ́ ẹlẹ́kejì òun náà lẹni tó tajà fún yẹn ó sì fi ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ ọ̀tajà yìí fún lẹ́yìn sọ̀láàtì lọ́sùn ọ̀fọlọ́wọ́n ọba kúra fọ́nìtìn lórí pé iye báyìí iye báyìí lèmi gan alára rà onítìí wọn àgbà gbọ́ lórí ìbúra tó ṣe fún ṣùgbọ́n tó ṣe pé irọ́ ní pa fún àwọn eléyìí ọlọ́wọ́n bọ̀ ní bá sọ̀rọ̀ ń jọ gbẹ̀ndà kò ní wò kò ní fọ́ọ́mà ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ yóò sì jẹ́ tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyam. ẹlẹ́kẹta ọ̀nà ni rajulun báyà imaman la yubayi'uhu la yubayi'uhu illa li dunya fa'in a'ta'u minha waffa وإن لم يعطه منها لم يفي ọ̀nà ìlànà tó ṣe é pé ó fi àtìlẹ́yìn rẹ̀ hàn sátíwájú ipò wọn máa ti tẹ̀síwájú wọn ò ní yapa ṣùgbọ́n padà wọn hàn ike àtìlẹ́yìn tó ló ń ṣe àfihàn rẹ̀ sí olórí yìí nítorí torí ilé ayé ni o tó lórí tó ọlọ́gba tiẹ̀ ń ṣe tiẹ̀ tó bá fún ọ nínú nǹkan ilé ayé ọ̀dọ̀ ẹni tí ń ṣe dáadáa ti so ọmọ sí ṣùgbọ́n tí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ìsìn ọ̀dọ̀ ẹni tó yà kẹsì tó takò àwọn èèyàn mẹ́ta yìí ọlọ́wọ́n bá òní bá wọn sọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ ọlọ́wọ́n bá kò ní fọ̀ wọn má kò ní wọ̀ wọn ìyà ẹlẹ́tẹ̀ ilé yóò sì jẹ́ wọn tó bá jọ́ gbẹ̀ndẹ̀ nínú wọn lẹni tí ń tajà tó sì ń fọ ọlọ́wọ́n bá búra ṣùgbọ́n tó pé ìbúra ni ìbúra lórí kí wọ́n lè bá arajà yìí lọ́dọ̀ rẹ̀ ni irú onítàn ọmọ bẹ́ẹ̀ lábẹ́ ẹni tí yọ jẹ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà nínú kárakáta wa títà ríra wa ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nu wa náà bọ́ lọ́wọ́ eléyìí o nítorí pé ìbúra yẹn lẹ́nu àwọn ẹni tí ń tajà èèyàn onílé kata láàrin ìṣẹ́jú méjì. wọ́n ti sẹ́ máa fi ọwọ́ tí wọ́n máa fi búra lórí lọ́wọ́ wọ́n máa fi búra lórí kó lè ba àpọ́pọ́lọ́ ẹni tó fẹ́ rajà ọ̀dọ̀ àwọn ni kó ti rà á pápá jùlọ ńgbà tó bá fura tó mọ̀ pé mùsùlùmí ni wọ́n tó fẹ́ rajà lọ́dọ̀ yóò máa ṣe lọ́ lọ́ kí ẹ lè bá fi ẹni tó ti Ọ bụ ìdání kẹ lè bá àwọn jíjẹ mùsùlùmí máa lára kẹ lè bá ara ọjà yìí lọ́dọ̀ rẹ̀ láì máa yí pé òun kà fi islam ó fi bójú ni kọ̀ọ̀ká ọláhì sọláhì tí ń fẹnu wí kọ̀ọ̀ká fún kankan bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn inú wọn máa ń ṣe nínú ìgbésí ayé wọn pàtó pé ìmọ̀tara ẹni ọmọ ń ọlọpọ ọ̀pọ̀lọpọ̀ jà ọwà nílẹ̀ asálẹ̀ tí ò sómi ibi tó pé téèyàn bá ṣe ku omi ẹ̀mí ọlọ omi tí wọ́n bẹ pẹ̀lú ti ọpọ tí tiwọn nìkan bùkátà lọ kí ló ní fọ́mọ̀lá kejì mú sí ọ̀fẹ́ káwọn náà kú ni torí àwọn náà fẹ́ kú. torí ẹ ẹni nìkan aburú ti ń ẹni nìkan irú tí máa fi ṣèyàn kékeré ń bọ̀ bá ọlọ́wọ́ irú rẹ̀ náà kọ̀sẹ̀dìgbàtà aládénú rẹ̀ asálẹ̀ ọ̀nbẹ náà àwùjọ wa náà lóò naa. ṣe pé tí wọn bá wọ̀ tuntun wọ́ sí ẹ̀ ní mú wa ẹ̀ rí i pé tó bá yẹ lásìkò òjò wa àwọn alómi lé nílé àgbà sínú gbogbo àyè tá a lè gbomi sí kò bá jẹ́ nú àgbá kòkò ọ̀pọ̀lọpọ̀ máa ń lómi lé lásìkò òjò kọ́lá gan ojú omi bá tún ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ omi ta nílé látọ̀rọ̀ dànù ló kọ́ pé ìta ti nílé tẹ́lẹ̀ bóyá ó ti ń huta àwọn etí bóyá àrùn títí wà ń bẹ̀ látàrí pé àti pọ́n ti pẹ́ ṣùgbọ́n tó ti di pé ẹ̀rùn gbalẹ̀ báyìí òjò ọ̀rọ̀ máa tẹ̀mẹ̀kọ́ ti rómi mu ọ̀rọ̀ ń sọ̀rọ̀ kápá lọ́pọ̀lọpọ̀ ààyè ẹ máa rí táwọn èèyàn máa gbé báàbù káàkiri pọnpọ́n káàkiri bọ́kẹ́tì káàkiri lórúkọ páwọn fẹ́ pọnmi táwọn lò omi táwọn máa fi sẹ̀mí bẹ́ẹ̀ ni omi ọ̀sẹ̀ bá bínú omi ọ̀sẹ̀ bá pè ń bọ́ ṣe má nítorí pé tí ọba sómi kò sí sẹ̀mí ọlọ́wọ́ bẹ́ẹ̀ wa ọlọ́sàn wa náà àyè ibòmíì alẹ́ ní bá wa pẹ́ kànga pé kànga yóò akàgbẹ́ síwájú lé ti ẹni nítorí pé ìwọ ló fún aláyè lágbẹ́ kànga yìí sí ṣùgbọ́n àwọn abẹ́bù wa nìkan abẹ́ ẹ̀ka àdúgbò pé èèyàn ti máa bùkátà ni eléyìí tó túmọ̀ sí pé kànga ti wá pàtó sẹ́ni kẹ́lẹ́ ti fàgọ́lá gbọdọ̀ sí i tẹnikẹ́ni bẹ́ẹ̀ agadagodo lára kazakanu kazatawa gbẹ́ afúnẹ́ẹ̀tọ́ pé kó fi kó fòlù kó fi jábà nù. bákan náà kàga yìí kìí ṣe kàga tẹ́lẹ̀ wọn kọ dínà àwọn èèyàn láti pa tẹ́lẹ̀ wọn sọ pé ìlànà ẹni bẹ́ẹ̀ ti ní sí ìyàlẹ́nu. ìrẹ́ni tó lómi nínú pápá. tómi ń sì lé sí tó máa ń bò káàtà tọkọ fọmọlàkejì láti orí gbà ń bẹ àníwá ń bẹ ló náà eléyìí tó lè sọ ìyàdọ létí ọlọ́wọ́ ọba ò bá sọ̀rọ̀ kò ní wò kò ní fọ́mọ́ ìyá jẹ́ńjọ́ a ti gbẹ́ kànga tán táyà ìfi nítorí pé àgbẹ̀bọ ọkọ wọn wá sílé rẹ ni láti ṣe gbogbo èèyàn láǹfààní ẹ̀yin rẹ̀ lẹ́rìí sẹ́lómi lọ mọ ògiri ẹ wá sí kànga amánulé nítorí pé ìbá àjẹ pàrọ̀ àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ nìkan iná máa pa mí bẹ́ẹ̀ ìtọ́jú àti ní pé lábẹ́ òfin ọlọ́ọ̀daràn ni ọ burúkú sí ni ọ ni ọ ni ọ ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọ̀jọ̀gbọ́n àmàlà nígbà tí wọ́n fẹ́ tẹ̀sán sínú ilé rẹ̀ tó dé mọ́lẹ́ bẹ́ẹ̀ lè ṣe é dáa pé tó fi dẹ́pẹ́ fíṣẹ́bí lè lọ́ọ̀ lára pọ̀ wọ́n fẹ́ ti fíṣẹ́bí lè lọ́ọ̀ pọ̀ ọ̀rọ̀ ayé àwọn ẹrú ọ̀nà ojú ọlọ́run láì fún mi kàdájọ́ bẹ́ sílẹ̀ fún ọ fíṣẹ́bí lè lọ́ọ̀ kí wọ́n kọ̀ fún ìjọba ìdàkìyàmà àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́tún lọ́sìn níwájú àti lẹ́yìn bẹ́ẹ̀ kó máa gbé bọ́kẹ́tì wọn wá káwọn máa máa ní ọrùn nítorí pé àgbẹ̀ síbi tí ọwọ́ kálukú ti tó o. wọ́n ṣe ọwọ́ amọ̀gìrì òfin e ọgọ́rin wọn tó pé kàkà ń lè wọlé. àbẹ́rẹ́ ti ṣe tó ọ̀pọ̀lọpọ̀ so yàtọ̀ sẹ́ni tó wà nù pápá díẹ̀ náà ó sì gbé mi lọ́wọ́ oní tó kúnnu kẹ́jì mélòó ló lè mú bẹ́ẹ̀ ti mú etí mi mì ẹnìkan náà ó náà wá yẹ ata ńkí gbòǹgbẹ ńkí gbòǹgbẹ ọ̀rọ̀ àǹfọ̀mì ọ̀dún náà ti pé ojú ẹ lórí ẹ lórí mi kàn bóòlù yẹn ti wá jẹ́ni tọ́lọ́wọ́ bọ́ọ̀ bá sọ̀rọ̀ ti kọrú ọ̀daràn rú rẹ má ọ̀nà ìdàkí ọmọ jẹ ọ̀daràn rẹ bàbá di lọ́la gbẹ̀ndà kìyàmù. torí pé bí wàá sẹ́yìn o ti sọ́lẹ́dẹ̀ kúkúrú pé ọ̀rọ̀ ni àmọ́ kó ní mú mi kò ní mú bẹ̀. ìrọ̀lẹ́ náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe ń gbòòrò wọ̀nyí. bẹ́ẹ̀ pé wọ́n sọ orí orí àwọn bá wọn á sì ní májàmú pé wọ́n mi ọ̀gọ̀rọ̀ wọn wọn wà mọ ògiri ipò gbogbo wọn la dámọ wọn lọ àyè bẹ́ẹ̀ tó ń sẹ pé alẹsẹ láti lọ máa wó ògiri wọn tó bá tún sọ̀rọ̀ káàsì máa lé àmọ́ wọn ní tọwọ́ bàá láàárí ẹnì kí orí ṣe lè kanna tọwọ́ ti tọwọ́ rẹ nítorí òní màjòrìṣì òní jẹ àwọn yàrá rẹ láti pa nígbà wọn ṣe méje gbogbo tọwọ́ rẹ ṣe ló ṣe. ètò wọn ti gbẹ fún ọ wọn sáà lè ìwà tí Yorùbá máa hù nù ìwà afọ́nù ìwé náà làwọn òkúlù kan tá a gbẹ́ dàda fún tẹ́lẹ̀ pé àwọn ẹni gbogbo kàkà tá a bá gbẹ́ láyé wọ́n wà lẹ̀ wà láàmú bẹ́ẹ̀ mẹ́dínà ọlọ́gbẹ́ kàkà yìí kàkà yìí mẹ́dínà gbẹ́ fún gbogbo yẹn ni ọba ìfúnfún ọba jẹ káfíìrì. ẹbí wàhálà tí wọn náà nínú tí wọn fi wá ń bi wá léèrè kágbẹ́ kàkà fún wọn náà. wọn wá kàkà tí wọn ń wọn sẹ́lọ́ọ̀ wọn kó kòkò sí ọ̀ṣà ìdá njọba gbẹtẹtẹ lẹ wà láàmà ọwọ tẹsẹ kálukú akáàké wọn yọ ọbẹ àfisà yọ láàyè yóò ṣe yẹ báyìí ni. àwọn ará yẹn ti wọn akẹ́ máa wọ òpònú àwọn ará yẹn ti wọn à wọn ẹlẹ́kùn ẹ̀jẹ̀ wà lọ́ọ́ jókòó ẹfi lára yín yín mu àmì ní ìpẹ́ni tó ní tó ń kalẹ̀ Ògbómọ̀ṣọ́ south local government property of Ògbómọ̀ṣọ́ north local government property of Surulere property of Oile tó gbogbo ẹ̀sẹ̀sẹ̀ ni kì í sẹ̀sẹ̀. nígbà wọn adẹ́kàdá wọn adẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ ajá pé orí wọn ti dàrú fún tọ̀rí kọ̀ ajá pé wọn àgbádùn ọ̀wọ́ olókàdá lọ́sọ̀dọ̀ tọ̀rí kọ̀ ọ̀wọ́ lọ́sọ̀dọ̀ sunnah ọ̀wọ́ abẹ́rẹ́ wọn rí bẹ́ẹ̀ tó sunnah tẹ̀ ń bú pé wọ́n bú wọn jọjúmọ́ náà ni wọ́n ń bà wá jẹ́ ni. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ń ṣe pèsè ọ̀nà kọ́jà ló ń ṣe báwa ńgbà tí ọ̀gá ẹ̀sán mà. ọ̀wá ta ọkàn gan alùsùnà alùsùnà agbẹ́sà fún ọ ọ̀wá fẹ́ lọ́dọ̀ àwọn olórí ikú ẹgbẹ́ rẹ tẹ̀sí sọ̀rọ̀ súnà láyà lórí pé alùsùnà tẹ̀ ń búlọ́pù agbẹ́sà gan fún yín àti ká lọ́wọ́ láyì àkóbá rẹ̀ láyì. ẹ̀wá ẹ̀yin òsì sàlàyé sẹ́ni kankan pé ìṣú yìí o tàbí wàhálà ẹ̀yọ́ ti gbẹ́ta ikú ọgbẹ́ kàga ó tún wá sí ìkòsó méjì nígbà tá a bá ti ti kàga gbẹ́ fún lórí ibú á ti nídi. ẹ̀rọ ìdí ọ̀rọ̀ fún ìdíkọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. akramakumullah ọlọ́wọ́ bá kórìíra ẹni tó bá jẹ́ manna'in lil khair ẹni tó bá máa dín òrì. ẹni tó kọ́ ọ

tẹ̀wọ́ a máa tẹ̀lé sísọ ìwíkúwìí tẹ́lómi sọ tí ọ̀bá dùn ẹni tí ọ̀bá kẹkẹ tí ọmọ ibi tí Islam kọjú sí orí ilé ayé gba orí ilé ayé yóò fi máa di ọlọ́nà tó má bà. àwọn yóò fi sàdédé ọgbẹ́ kànga fún yàtí kẹ́ wa tọrọ jẹ́jẹ́jẹ́jẹ́ wa la jókòó ìwé tó fi tọrọ gan bẹ́ńlẹ̀ bó ti lẹ́yìn ogún ọdún ọ̀bà ń bì. àyìnlá àdìlẹ̀ débẹ̀ ká máa lọ gbẹ́ kànga fún ta ni ọ̀rọ̀ tọrọ ni tọba tọrọ ní ìsìn o ti wá lè kọjá sísọ àfà bẹ́ẹ̀ o ti lè kọjá sísọ torí pé ńgbà tí ọ̀daràn bá ń dáràn yóò kó bẹ́ẹ̀ ni tí ọ̀daràn torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé nínú òfin ọlọ́ wọ́n ní ìwà táwọn èèyàn bá ń hù ní máa ń sọ ìgbésí ayé délé ìgbésí ayé ìsàdédé le ìwà táwọn èèyàn bá hù ní máa sọ ìlé à ẹni tá a bá gbé kànga fún mi sí yóò múra torí ńgbà tí wà burúkú ti pọ̀ àkàrà ọmọkùnrin lọ káwọn àtẹni tó burúkú ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ má ti nà mẹ́lòmí o má ti nà mẹ́lòmí torí gbogbo ọ̀pẹ́ta ọ̀gbọ́n ọ̀gbẹ́ta nínú ẹni ọ̀gbẹ́ta nínú òkú ni. kí ló dé kàtà sí ọ̀nà ọ̀pọ̀ kí ló dé sọ̀rọ̀ òbírísì lọ́sọ̀ ìyá ń tẹ̀sẹ̀ lẹ́yìn abẹ́ láti ẹ̀sẹ̀ sàkún sọ̀rọ̀ òbírísì láti gbàrà yìí. akọ́tù wọn ti bò mí. njọ́sọ̀ àwọn adìdè njọ́sọ̀ àwọn ọkọ̀ ó ti pẹ́ wọ́n ní talábàárà láàrin ẹ̀kẹ́ rí tẹ́lẹ̀ kaná tí láàrin ni wọ́n hù kọ́lọ́ àtàwọn mọ̀lẹ́kà jẹ́rìí tọ́lá ti jẹ́ wàá bó kọ́lọ́ àtàwọn mọ̀lẹ́kà àwọn ẹni rẹ̀ fún ṣépè fún ọ. akramakumullah kí ló dé tó fi jẹ́ pé kájíákà kájíákà ó ti pọ̀ ní ẹ̀jẹ̀ lómi. wọ́n ti bá ìrẹ́lẹ́ fún malakeji yóò ti bàjẹ́ ẹgbẹ́ agbẹ́kẹ̀dájọ́ rí kòkò bíi mẹ́tàdínlógún kátọ́rọ́ mi. kìlódé nítorí pé ọ̀rọ̀ mi ti wá rú bẹ́ẹ̀ wọ́n mú àyè omi tó ṣe pé téèyàn bá ti kara téèyàn bá mọ ara ara èèyàn ní gbàdùn. inú wọn mú tí wọ́n sì rẹ̀ ẹ̀ kí ẹsẹ̀ táwọn ti lásán wà láàyè kòkòrò oríṣiríṣi kòló kìnnì kò sí tí ò sínú omi wọ̀nyẹn. a sì díjú alọ sí gbogbo gbèríko yẹn alọ gbẹ́kàngá bẹ́ẹ̀ àwọn ẹni tá a kó lọ bọ́ sí wọn atúnfowó tù wọn atúnfowó wà wọn atúnfowó bẹ̀ wọn ẹ̀dá kun àwọn èèyàn yìí ẹ̀yin náà wo omi tí wọ́n mu. káwọn haúsá yẹn tó ṣe sùúrù kan tó gbẹ àwọn agbẹta atọ́ra dòrò ara bùgá síbẹ̀ tí wọ́n fi máa pami bàbá kan sì kó wọlé. gbogbo ẹgbẹ́ wọn ni wọ́n rà mí ẹ̀dá kun torí tọ́lọ̀ báyìí láti ọjà lórí kàgá ni bàbá àkà ọ̀daràn àwọn ẹrú ọlọ́run fẹ́ mú mi omi tó tún ara má lé léyìí o báwọn kí ẹrú ọlọ́run kan wá pèsè fún wa kí ẹ kí gbogbo ẹ pé kábàrúkù tí bí òsè ní bí òsè ní bọ́lá ti ń di pẹ́ńtì kátó máa lọ pọ́nrọ̀ ẹ̀ jáde nínú ọmọ ọ̀dọ́ sí ìmọ̀ǹbẹ̀ bàbá kọ́dọ̀ ọ̀rọ̀ náà ni. ó ní gbogbo ẹjọ́ bá mi ọmọ bá mi ẹnìkan ti kọ́kọ́ dúbà. ẹ mójútó ẹyọ kan nù tẹ bá mójútó wàhálà yóò dìgbà nítorí ẹ̀ka ti mójútó ẹyọ kan ọ̀kan gan ti yóò di méjì àwọn àjọpọ̀ àti òfin jẹ́ pé oore tẹ́sán Islam máa ń kó wá báwọn èèyàn ọ̀pọ̀ láwùjọ wa nù wàhálà yìí torí pé àwọn èèyàn wa yìí wọ́n ti mọta ara wọn jù láàrin wọn wọ́n tí máa fẹ́ rere tí máa fẹ́ mọ̀jọ́ tó wá jẹ́ kó èmi nìkan èmi nìkan èmi nìkan náà ni àwọn nìkan náà lọ́ọ́ bàrà rẹ rí. torí de ilé ẹja yíwá wa padà àtọ̀dọ̀ mọ́ tara wa jẹ nínú títara wa jẹ ni pé táwọn bá rí sẹ́nìkan ṣe bàtà wí bá wí bí yorùbá ṣe máa ṣe nù ó ní bá wí ó fi ẹ̀sẹ̀ sẹ́wọ́n máa palàpalà pa ni ilé ń tọ́ èsì àpà nípaná. ẹni tí wọ́n ṣe àtẹ́jú sàdà ni mí nítorí pé ìbáwí tá a bá wí àbáwí akọ́kọ́ àdìjà lórí mi. kákíyè sára torí pé ayé yìí tá a kó ń bẹ àkìyà mà wá. sákòkò ti mọ̀ lórí láyé lọ ó kó ti dára rẹ̀ mà ó bẹ̀rẹ̀ tó kẹ́rọ fi adọ́rùn mú lọ. bákan náà anábà Muhammad sallallahu alayhi wa nínú àwọn bá lọ́jọ́ kan ó lọ ti ní mọ́tò ẹ̀rọ ayé yìí báwo onímọ̀ máa ta ọ̀kan náírà mẹ́wàá ó sì gbẹ̀rẹ̀rún náírà lọ́wọ́ mi. lẹ́yìn pé láyé sin ní sìn ó náírà mẹ́wàá náírà kọ́ ọkọ ẹyọ kan wọ́n tún kọ sí lẹ́gbẹ̀ẹ́. tọ́ bàbá fún bá yọ one thousand wọ́n náírà mẹ́wàá náà torí pé orí ẹyọ kan ewúrẹ́ náà ọgbẹ́ rẹ̀ àwọn wọ́ọ̀dù kẹta fẹ́ wò la wò wọ́n wà naira wọ́n bá one thousand naira lọ́wọ́ rẹ̀. irú gbígbá tí máa gbá tàbí yìí. irú rẹ̀ ní kọjá sọ́jà yìí gbogbo àti mọ̀ búrẹ́dì fifty naira wọ́n tà. wọ́n wà fifty naira wọ́n gba five hundred naira lọ́wọ́ tiẹ̀. àgbégbá lélẹ́yìn kèé o kèé sèrè gbígbá ó sì ẹni gbà. anabi sallallahu alayhi wa sallam torí pé jàǹbá islam ọ̀fẹ́ gbọ́n tí anabi sọ fún anabi sallallahu alayhi wa sallam sọ pé gbogbo ń tọ́ bára àlàyé yìí ọ̀ gbọ́dọ̀ kú ọ̀nbẹ ṣáájú kó tó sọ fún wa pé la khilaba la khilaba ayé òsì fún kọ́ gbá mi o ayé òsì fún kọ́ gbá mi o gbogbo gbígbá tó ọba gbá mi ọkàn lè rẹ́rìn dìgbà tí wọ́n èdè lébọ̀ ni o torí máa délé tó bá lọ gbá mi ah, owó ọjà dídá padà o ìtumọ̀ rẹ̀ nu làákìlá àyè gbígbẹ́ òsì fún ọ lórí mi. ànábì sallallahu alaihi wasallam ń ṣe lófin bẹ́ẹ̀ tó fi jẹ́ pé tọkùnrin yẹn ti kú láyé gbogbo tó bá láyé yìí tó bá ti lè sọ́ọ̀bù yín tó bá tẹ́lé tẹ́lé alẹ́ yọ bá ń dà bọ̀ yọ dà padà tó bá ti dá padà ẹ̀ sẹ́rú tí ò ní dáwó rẹ̀ padà. eléyìí fi hàn pé ìsìláàmù ọlọ́ọ̀lẹ́bí sallallahu alaihi wa sallam wọ́n jáde lọ́jọ́ kan wọ́n bá lọ sọ́dọ̀ ẹnìkan tí ń tajà bí oúnjẹ dákúnyà ń ta búrẹ́dì tí wọ́n wo búrẹ́dì wọ́n wo búrẹ́dì wọ́n wo búrẹ́dì yẹn anábì wa kọ́ bọ inú báàpù tí wọ́n do búrẹ́dì wọ́n bá rí i kí ah búrẹ́dì eléyìí ti àtútù báyìí ó ní ẹ̀ eh, wọ́n anábì ojúlọ́pàá ojúlọ́pàá àbí èyí tó jọ pa dé tẹ̀ kó sókè sẹ́nu pété bá kó sókè àǹfààní wà ń bẹ̀ ẹni tó bá rà bẹ́ẹ̀ tó ti mú mi yọ́rọ́ bá mú àbí ètò mú mi yọ́rọ́ yọ dàmà ẹni tó bá sì rí pẹ́lẹ́ ìtì mú mi yọ́ lọ́wọ́ pé ọmọ ọmọ ìṣe ha ẹni ọ̀rá ẹ̀rẹ́ búrẹ́dì tí wọn rẹ ni mo fẹ́ rà kí ló dé tó ṣe bẹ́ẹ̀ alábẹ́ni mẹ́nu rẹ́ṣà fẹ̀lẹ́ ìfẹ̀mìnà ẹni tẹ́lẹ̀ wọ́n ti jàǹbá olùjọ́ kan nínú wa o. ẹ̀dá kan ọlọ́mọ yọ wá kúrò lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam wàláhì ẹ̀yọ́ ní mórí tọ́lọ̀ ń ṣe fún yín torí pé sẹ́yìn mùsùlùmí àfi bá pàdánù islam yìí ọlọ́mọdé á pàdánù rẹ̀ ìgbà tọ́lọ̀ wọn bá wá ń sọ̀rọ̀ ń ní ẹ̀sìn aṣíwájú wa wa dáhùn oore yìí báyìí mùsùlùmí ò ní mà ọlọ́mọ pàtiwádà sáìdà tí mùsùlùmí bá kú nínú islam tó di kèfèrí ìgbà náà ni oríire ọ dàrú ẹ̀yin náà máa wo ohun tí wọ́n máa bèrè tí wọ́n máa pọ̀bọ léèyàn fún kèfèrí tí kèfèrí ó tún máa ṣe yépa ọkà mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ torí káyìn ti rí i pé irọ́ ń pa fọ́rọ́ ọlọ́ọ̀bí ní ìsinmi ẹ rí i pé àwọn kan nìyí wọ́n palẹ̀ mọ́ ibà àwọn fẹ́ sọdún ọdún wọn sábẹ́ wọ́n á ní nìkan ń bọ̀ láti Rome ike bàbá Rome ní ń bọ̀ gbogbo yẹn láwù bàbá Rome sọ̀rọ̀ tí wọn mùsùlùmí bá gbọ́ Rome rẹ́rìn kékeré ọmọ ìsàlẹ̀ àfọ́nbẹ́ tí ó gbẹ́wò pupa kọ́wọ́ àti filokoro tó náà ní bàbá Rome so olóòtú bá lọ́wọ́dún wọ́n máa lulu tẹ́lẹ̀ wọ́n máa tún káwọn mọ́tò àwọn bàbá Rome lọ́wọ́ kẹ́lẹ́ ní wọ́n bá táwọn ń sọ pé kí ló ń yàrá wà wò mo ń bí wọn léèrè wọn máa sọ àà àà àà tẹsí ẹsẹ mi náà dáàmà tí wọn máa ń lọ pé gbogbo ẹ náà àbí ìwé wa àà ah, tó ah, àwọn làákàyè kékeré nù ẹnìkan ò ní sí àfi jẹ́ mùsùlùmí. àwọn náà lẹ́ẹ̀kan láàrin tátẹ́gùn dáadáa bá fẹ́ yóò mọ òkè yes ah, because you say níta ń ṣe ìlú tọ́ but but but ẹnu akọ́lọ́ ẹ̀kọ́ ti gbọ́ àgbà ajá ṣe kí ni ìgbà wọ́jẹ́ ee eh, naam nítorí tó lọ síbi kan níta lọ láwọn lọ sí hajj wọn á fẹ́ wọ ibì kan wọn á lọ síbi àwọn síbi àwọn síbi àwọn àyàlọ wọn mẹmẹ àwọn káfọ dábà ètò wọn ṣeré láyé wọn fún àwọn wọn tábà wọn tábà wọn á dábà àmàlù ah, aláṣẹ ọyà yóò gbé dáná sí mi jẹ wọn fọwọ́ wọn náà bá fọwọ́ wọn yọ ọnu wọn gbàgbé àníyàn fa wọ́n yọnu wọ́n fi mu wọ́n bọ́jú wọ́n fa apá wọ́n parí wọ́n á ah, sáwọn òpin nílùú ìfà bàbá kúdí máa ń ṣe báyìí wò so ṣé wọn kò kò béèrè lọ bàbá kúdírí pé kí lè máa sìn tọ ó wá rí bẹ́ẹ̀ tí wọ́n tún fọsẹ̀ wọ́n tún á kó wọn wọlé pé àwọn kọ wọlé tí wọ́n á ní ọyá ẹ̀kọ́ tó síbí ẹ̀sẹ̀ Allahu Akbar ẹ̀ máa sin bàbá ìjẹ nítorí àti sí káyọ̀ náà ṣe wọ́n tó náà tó rúkú sórí dòrò níta ń wọ̀ kan pé tọ́ èwo la wọ̀ yìí wọ́n tún forí kalẹ̀ tó bá délé sí ọ̀tọ̀ kò ní sọ ọ́ nítorí tó bá sọ pẹ́rẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn pé ah, ṣé ẹ fẹ́ mọ bàtìkù wá jẹ́sí wọ́n yẹ pé nǹkan ṣe lọ́ọ̀ nánu ẹlẹ́kọ̀ọ́jà mùsùlùmí. wọn ni sọ tí ó bá sọ yóò ti rí ẹ̀dákun mi gbọ́ mi gbọ́ so àwọn mùsùlùmí a kẹ́nìkan jẹ làákà ìtọ́lọ̀ fún wa kọ̀ gbẹ̀tàn jẹ́ tọ inú tá a máa yọ ni jàǹbá jàǹbá ni máa yọ yẹn bẹ́ẹ̀ ẹ̀ríkẹ́ nu káràkátà tiwa náà jàǹbá pọ̀ náà jàǹbá pọ̀ àwọn abẹ́rẹ́ àwọn paracetamol èyí sì mọ̀ paracetamol yìí ó ti báyà wọ́n ní ìpinnu ṣe sí disease onípẹ́kẹ́ pa àwọn ọmọ áfíríkà tó ti ta fún yàrá mọ̀ ẹ̀ ní kú ẹ dákun ẹ gbọ́rọ̀. adẹ́gbẹ́ni tó kọ déètì síbẹ̀ tán fàṣìkò ṣòfò ni ẹ̀yin gáàsì ẹ̀kẹ́ kákùrú igba yìí ti pé ẹ má wò pọ́ lẹ́sì rà á nítorí àti sàánù ẹ̀mí ọmọ èèyàn torí ẹni tí ọba àlójó yìí wọ́ kí ọmọ bàálù lẹ́sẹ̀ lọ́rùn pé wọ́n lọ pa bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni oúnjẹ dáhùn àjẹ́ ńkọ́ màtá ìlà carton milk carton milk yẹn wọ́n kọ́ sínú rẹ̀ ó máa expire ní on the fourteen of November two thousand and nineteen èmi sì wá akátọ̀ yẹn ní on the third of December two thousand and nineteen ó ti ẹ̀fọ́ àyàtọ̀gbà o bẹ́ẹ̀ wọ́n kó ti lé lọ́sẹ̀ ẹ̀rọ àwọn ọ̀gbẹ́ àti mo méjì wò nù rẹ̀ àríkí mọ́rùn wá lẹ́yìn ìgbà tó fàyà torí ẹ̀ láti ta sẹ́yìn náà ẹ sọ́ra o nítorí pé déètì náà pọ̀ sí lára ọ́ dájú pé ńgbà sẹ́yìn náà fẹ́ rà ẹ̀ máa wọ déètì. lọ́pọ̀ àwọn èèyàn ń jẹkú torí pé mo fẹ́ jàmbá nù ẹ ọ̀sẹ̀ mo fi tà náà rà kan expiring date àbí ẹ lò táàtù yóò tó dé ilé yìí máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ bá rà á ó máa ń lójijì pé èso ti expire àwọn tàpá wọn fẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mà wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan a máa rà láyé yìí wọ́n máa ń sọ pé lóyìn ní òríjìnà eléyìí ní fake kí ló dé tó fi jẹ́ pé ó lọ ra èyí tó jẹ́ àdàmọ̀dì fáwọn èèyàn ló pa ọkọ̀ gidi lára ìjàmbá ni wọ́n pe lẹ́yìn ìjàmbá ọ̀pá mẹ́rin ni wọ́n gbé wa ṣùgbọ́n gbà tó ń bá wa rán aṣọ yẹn tán ọ̀pá mẹ́rin ti di kọ́tà lọ́dà rán aṣọ yẹn tán kọ́tà ìyàwó mi kọ́ wọ́n ṣe é. kọlọ́bẹ̀rẹ̀ dá ọ̀dà kọ́tà ń padà fún bàbá aláṣọ ni o kọ́tà kèsì kọ́tà lásán gbogbo ẹ̀ta jẹ́kù láwọn aṣọ yẹn tí máa padà dàbí ìdọ̀tí tí wọ́n máa fi ṣe dókítà fáwọn ọmọ skul gbogbo tara aṣọ oníkálukú tí wọ́n bá gbé lọ́yẹ̀ kẹ́ pa kẹ́ kó padà fún wa nítorí pé ọ̀nà ni wọ́n fẹ́ fi sọ pé wọ́n lọ lásọ. àbọ̀nà àwọn oníkáfíńtà fẹ́ fi sọ pọ̀ ló ní páànù gẹ́kù ọ̀nà wo ló fẹ́ sọ pọ̀ ló ní pákó tí wọ́n gẹ́kù ọ̀nà wo ni káfíńtà fẹ́ fi sọ pọ̀ ló ní lèso tí wọ́n lókù ọ̀nà wo ni bíríkìlì fẹ́ sọ fún wa pé òun lòún lè tẹ̀ tí wọ́n lókù òkúta tí wọ́n lókù sílẹ̀ bí tó bí bíríkìlì wọn máa ń lọ ọ̀lẹ̀ kọ́ wá pé àkókò ẹ̀sì tọ́sẹ́kù tí ń gbé wọn bẹ́ẹ̀rì bẹ́ẹ̀rì àbílẹ̀ kan bẹ́ẹ̀ náà ni bàbá tẹ́lọ̀ olè náà náà torí pé gbogbo afọ wa tó gé kun mọ́wùlẹ̀ tí ó ti dọ̀tí ṣọ́ọ̀pù rẹ̀ ẹ̀kọ́ dọ̀tí nìkan ẹ̀kọ́ fún wa káwọn wa sọ pé gbogbo tó táwọn bá ti gbà sọ fún yín o gbogbo àdínkù gbogbo ẹja bá lòpọ̀ ẹ̀ máa mú gbàrà lọ́dẹ̀ sọ fún yín. láìpẹ́ bẹ́ẹ̀ olè lẹ́ńjà o ẹ wá dúró ẹ̀kúrú ẹjọ́ bẹ́ẹ̀ ní orí ọjọ́ gbẹ̀ndà òkè yá àmà. ó dàbí ibiri àwọn mẹ́kọ̀ọ́ ni wọ́n lè máa sábìsì mọ́tò. epo tó wá jò nínú mọ́tò yẹn wọ́n rọ ọ̀dà sínú òun pọ̀ lọ́rọ̀ wọ́n wá dé wọ́n á padà tuntun sí. bàbá ni epo bá òun máa dànù bá òun máa bọ̀yàn máa

wàláhì inú rẹ̀ máa dùn láti bá mùsùlùmí dànkà pọ̀ ọkàn rẹ̀ máa balẹ̀ fún gbogbo ọ̀rọ̀ tí mùsùlùmí bá ti bá ọ sọ kò rí bẹ́ẹ̀ ní tiẹ̀ o torí pé kálukú yóò máa fura ní tìfura tìfura là ń bára wa ṣe tìbẹ̀rù tìbẹ̀rù ní ọ̀rọ̀ owó tó bá ti dàyàn pọ̀ pẹ̀lẹ́ lómi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù ọlọ́mọ ìjàmbá ni kálukú fi síwájú àníwọ́n ní haramu àwọn ọba ẹ̀wọ̀n ni káwọn ojú ó de halali torí pé ló kọ́ àwọn méjèèjì ń sá ìwọ lọ́kọ́kọ́ sá halali lọ́kọ́kọ́ sá kí haramu tó tẹ̀lé àwọn ilé haramu àwọn ọ̀rẹ́ mu ẹ̀rọ ní halali sáni fẹ́ àjẹpẹ́ fẹ́ àwọn nù. la hawla wala quwwata illa billah akramakumullah ẹ̀rí pé kọ̀fẹ́ yà sí nǹkan kan ní ìsìn nínú ìgbésí ayé wa eléyìí ti jàǹbọ̀ wọ̀ kọ̀fẹ́ sí nǹkan àfi tẹ́yìn ọ̀bá wò kíníkíní owó tà ń nan kọ jàmbá wọbẹ àbí tìǹbà ọlọbẹ náà bẹ́ẹ̀ ló jẹ́ kótó bá ti fẹ́ rajà bẹ́ẹ̀ alẹ́kẹ́lá gbọ́dọ̀ ní fluorescent light tó máa ń tó àtìrí owó eléyìí tó máa ń ta díìmù yẹn tòtòrí pọ̀ wọ́n sọ gbogbo ibi tó kọ iye tó wọ́n jẹ́ sí láwọn ọ̀sẹ̀ yìnyín tí ń bẹ̀rẹ̀ owó ló tó àtìrí ẹ̀ owó àdàmàdì àwọn tí wọ́n ń ṣe orí tí wọ́n ò tí ì pèlè ibi tó táwọn náà máa kọ tẹ̀yìnrìnyìnrìn pamá tí ló fi sáàtì ní pé yẹ eléyìí ògidì o ọ ah, eléyìí àdàmàdì ni o kò tí ì dé bẹ́ẹ̀ ẹni pé tí a bá ti ná one thousand five hundred fún wọn àrà gbé bẹ́ẹ̀ ah, eléyìí bá àdàmàdì ni o àní báàgì gan náwó fẹ́ẹ̀kì fún yà níbi tí jàǹbá dé lónìí. àgbẹ̀rẹ̀ báńkì one thousand wọ́n fi sínú owó àti ọ̀sẹ̀ owó yẹn sí báńkì mi báńkì mi wọ́n yọ jáde pé lẹ́yìn ìṣe fake money fake money wọ́n rọ̀ àti ìwọ̀n ọ̀gbìn mi láti báńkì sí báńkì ni wọ́n ní ah, kọ̀ọ̀kan wọn. ọdọ ẹ bá wa mú ká lọ fi jíṣẹ́ fún wọn ní kíni wọn kàn lù ní wọn lù wọn lù ní ti wọn lù gbogbo ẹ tí òfin ní fi dé lórílẹ̀-èdè tiwa. ma tó gbọ́ àwọn tó fún ọmọ wọn láti ọrùn. jàǹbá ti pọ̀ jù ẹ a lọ́dọ̀ ẹ̀ fi fún wa. wọ́n tọrọ bàbá ẹni kọ́ sábì kan lé owó ìrókò yàtọ̀ sí àyín. Allahu akbar kí bá mi gbẹrẹ. subhanallah ti gà gbogbo wa yẹn ọlọ́run bá wa kọ̀ fẹ́ jàmbá àwọn ọmọ bá ọ̀fẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wò lè jáwọ́ ń bẹ̀ àfi kọ́ lọ́wọ́ bọ́ wà burúkú kúrò lọ́wọ́ wa. tàbí ṣùgbọ́n o gbogbo owó tá a bá wá kójọ lọ́nà káwọn ẹni tí ń ṣe owó yìí ò lè máa bẹ lọ́wọ́ haram tó bá ti lè owó tó ń ná ní yọ àkọ́bá ba dúkìá yìí orí burú tí haramu fi lẹ́nu owó kò ní kó kò ní kó mbẹ yọ máa gbogbo dúkìá náà yìí tí bá ti jẹ pé haramu ni bá fi jọ ẹni tí wọ́n jọ haram kò lè bọ́ láyé kò tún lè bọ́ láì kó ká nínú ìyàtọ̀ náà bá máa fi àwọn jàǹbá yanzi'u Allahu al-barakata min amwalihi ọlọ́run kọ́ mọ́ àlùbáríkà kó owó wọn gbogbo ẹjọ́ bá gbára jàǹbá ní sí kówó jọ ọlọ́run kọ́ mọ́ owó rẹ̀ tẹ́lẹ̀ àwọn ilé epo wa ni síbẹ̀ wọn ni ta na ni àlùbáríkà kó nu dúkìá rẹ̀ tí àlùbáríkà bá ti kó nu dúkìá àṣírí dúkìá ó tú ẹlẹ́kejì ọ̀nà ni pé láyé kọ́ ló wà wá àgbẹ̀jọ́ lẹ́mìn hùdù áá kò ní sàbí àkọ́kọ́ lọ́wọ́ gbà nínú aburú pé yẹn ń jẹ́ jàǹbá nù kò ní sàbí àkọ́kọ́ lọ́wọ́ bọ́ gbà ẹlẹ́kẹta ọ̀nàlọ́ àzọ̀jẹ́ yẹnzẹ̀lọ̀ àlẹ́yé albẹ́lẹ́ yẹnzẹ̀lọ̀ àlẹ́yé albẹ́lẹ́ ọlọ́wọ́ bọ́ sọ àdáwò lọ́sọ̀lẹ̀ lórí. látàrí pé ń jẹ́wọ́ haram. wọ́n ní mẹ́jọ wọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n ní nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ayyuha an-nas inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban wa inna Allaha amara al-mu'minin bima amara bihi al-mursalin ní ìparí àdéhìí ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له النبي صلى الله عليه وآله وسلم إلى أيام أنا أمتي الله وبيلي دعوة وبرمانيو kéé gbà kankan àyàfi tó bá mọ́ àṣẹ tó fi pa àwọn olùgbàgbọ́ òdodo kò sírò àṣẹ tó fi pa àwọn aránṣẹ́ rẹ̀ ọlọ́pàá aránṣẹ́ pé kárí pé ntọ́gbà tọ́mátọ́tọ́ ìlà ń jẹ àjẹ haram ìparí àdìsí àpèjúwe a máa jẹ́ kí n tí òye òye anábì wa máa pèjúwe nìkan wa wọ́n ní a máa rìnrìn àjò àti máa pẹ́ lórí ìrìn àjò rẹ̀ tọ́mọ́ àbí lórí ìrìn àjò náà. lórí ìrìn àjò ló ti máa tẹ wọn ya Rabb ya Rabb ya ya yàrá kí àwọn ní mẹ́sàn-án a ti ti mà ikọ́ nínú tí máa jágun ọgbà ó náà ní kéèyàn fi ọlọ́run lórúkọ tó jẹ́ pé èèyàn ò lè fi pé kọ́ má dáhùn ọ̀kan nínú àwọn orúkọ yẹn ni kẹ́ ẹ fi ní ya Rabb ń ẹ máa ṣe ya Rabbi ya Rabbi ya Rabbi ìmọ̀dé ká dùn ọgbà. ẹlẹ́kẹ̀jì nínú sábàbí títún bẹ́tọ̀ ọkùnrin tí máa jẹ́ kábí ọgbà òun náà ní ìrìn àjò olùkọ́ àná bisọ̀ lọ́lá àdìsọ́lẹ̀ ọ̀sọ̀ fún apáwọn èèyàn mẹ́ta kan wà lọ́sẹ̀ tó máa tàbí ọlọ́wọ́ ọgbà náà nínú wọn láàrin ìrìn àjò. ẹlẹ́kẹta nínú sábàbí títún bẹ́tọ̀ ọkùnrin yìí tọ́tù kábí ọ̀rọ̀ tètè gbà ẹni tó ṣe ike gbogbo ọrùn orí rẹ̀ ga kò rújú àti yá gbogbo ọrùn rẹ̀ ga kú bẹ́ẹ̀ kú ẹni tó ṣe ike tó bá bẹ́ẹ̀ lọ àbí ààrẹ yẹ kó tètè gbà ní. yóò máa pè wọn pé ọrọ bí ọrọ anábì ni wọn máa pa àmọ hùwà haram haram ló ń jẹ tí ń jẹ o wọn máa ṣòro hùwà haram ètò mu haram ni o wọn máa yọ bẹ́ẹ̀ hùwà haram àtọ̀tún wọ̀ sẹ́rùn haram ni o wọn kò lè yẹ bí haram haram ni wọn fi tọ̀ náà dàgbà.

onítàdúrà kọ́ lọ́wọ́ bọ́ gbà ọlọ́wọ́ bó ti dé àdáwò sí. orí rẹ̀ àwọn afẹ́ bọ́ lọ́wọ́ gbogbo aburú yìí tata lè gbà ká fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀nà nìkárí kẹntà ń jẹ sínú wa halali ni o ntà mu halali ni o ntà wọ̀ sọ́run halali ntà fi ń tọ́ àwọn ọmọ wa halali ntà fi ń bọ́ àwọn aya wa halali nítorí ká dẹni tí ó ṣe ń gé aburú wọ̀nyí bàbá àdìlọ́lá gbẹ̀ndàlù kìyàmù ìyá ti bẹ fáwọn oníjàmbá ó náà ní pé wọ́n wọ náà jahannam ọlọ́kọ́ má sèmi pẹ̀lú yín lọ́mọ aná abubakar ní sadiq radiyallahu anhu ọgbà ẹgbà wọn rọ wa látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni la yadkhulu jannata jasadun wudhiya bil haram gbogbo ara kan. sẹ́ńdẹ̀ haramu ni wọ́n fi tọ́ dàgbà kò ní wà gbogbo ara tá a faramu tọ́ dàgbà kò ní wà lè wọ́ wa torí ẹja lọ́mọdé lọ́dọ̀ wa lọ dẹni tó jálàkó bá fọ́ma bóòlù yẹn ṣe jálàkó bá fọ́ma bó ba haramu la fi tọ́ owó tí ẹsẹ̀ haram ẹni ká máa fi bọ́ àwọn ọmọ wa torí ká má bàa kó bá wọn. nínú ẹgbẹ́ wọn ni anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi Ka'b ibn Ajra anabi ni ya Ka'b ibn Ajra innahu la yarbu lahmun nabata min sihtin illa kanat an-naru awla bihi hadithi yà al-imam at-Tirmidhi ló gbà Sheikh Al-Albani rahimahullah wọ́n sì ní àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́ni. anábì ní wọ́n ká ọmọ àjọrọ̀ lọ́mọ ike ẹranko ní ìwù láàrin yẹn látàrí pé ìwọ̀lá jẹ lẹ́ran yẹn ti lékún lára wa àfi kọ́ jẹ́ pé iná lọ́lọ́wọ́ bó fi gbánu. Allahu akbar. ẹran kan ò ní lé sí kò ní jẹ́ ìdàgbàsí lára wa ó sì jẹ́ pé látara ìwọ láti rí ń tá a jẹ tó fi dẹ́ràn o àfi kọ́ jẹ́ pé iná lọ́lọ́wọ́ bó fi gbanú kúrò lára wa ọlọ́run dákun ṣàánú wa. bákan náà Ànábì sallallahu alayhi wa sallam nínú hadithi Abu Hurairah yìí kan náà Ànábì sallallahu alayhi wa sallam fi hàn wá wípé ẹnìkan wọn máa pè lólóṣù ẹni tó ti ta lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn tánàbì níta lólóṣù tẹ́ẹ̀mù. àwọn ẹlẹ́ni tí ò lówó ni kò ní náírà kò ní wúrà kò ní pàdákà ambọ̀sibọ̀sì wúrà bí ká sọ pé kò ní kóbò ambọ̀sibọ̀sì náírà anábì ní rárá o yéṣe lè là ń olóṣì lẹni tí ó kó àwọn ẹsẹ ńlá ńlá iṣẹ́ gélema gélema ṣùgbọ́n bàbá tá a ní ẹ̀san rẹ̀ pọ̀ yìí ó ti fi jẹ́ kan bú lágbájá ó ṣépè fún lágbájá rí ó ti gba dúkìá lágbájá ó fi gbàgbá dín àmọ́ lágbájá ó sọ̀rọ̀ lágbájá lẹ́yìn láì dáa ó ṣòfófó lágbájá lọ́yẹ́ ti mọ pẹ́ntẹ́ ọ̀gbẹ́ǹde kò sí mo polisi mọ yáàfin rẹ̀ ọlọ́yẹ jẹ́ ọmọ lọ kọ́ máa lọ bó èèyàn ní sọ fún bàbá rẹ̀ kọ́ máa lọ bàbá rẹ̀ bàbá rẹ̀ lọ́ba sẹ̀ kò ní sọ fún ìyá rẹ̀ kọ́ máa lọ́ba pé ìyá lọ́ba sẹ̀ torí jẹ́ pẹ́ńdà ọ̀kẹ́ àmọ̀ ga kọjá gbogbo níta àwìn lọ́wọ́ yóò nà bàbá mi màmá mi tá a ti kú kálukú yóò sọ̀rọ̀ ọ̀nà tiẹ̀ ní ọmọ wa màmá ní bàbá rẹ lọ́sọ̀ọ́ yóò sọ̀rọ̀ ọ̀nà lọ ẹ dàpọ̀ ẹ bá ń kó màmá rẹ ni ẹ bá ń kó ládàm kálukú ọmọ wa gbà nínú dáadáa wọ́n máa gbà nínú dáadáa fi wọ́n máa kó lé lórí máa kó lé lórí títí tí olùwà wọ̀ náà ọlọ́run dàkú má sì wá lọ́ọ́ A ná. àdìpé máa dé pé anábì sallallahu ha dà ó sì tún jẹ́ owó lágbájá jíjẹ owó lágbájá wọn máa káwọn wọ́n náà ìwọ̀n àbẹ́tọ́ bá rí nínú halal ẹ̀jẹ̀ àjọ máa wọ́n ti máa ike tó o bá ti sẹ́ ìta kojú kó fọ́ five hundred lọ wọ́n wọ́n kó five hundred lásán ẹtí kọ́ pọ́ kọ́ sọ pé ara ń tẹ̀ nira kó o kọ́ pé ìta rà lọ́nà tó o tí ó lè ti ọ lọ́wọ́ yóò fi máa lọ bí three thousand tó n bá ti mú five hundred tiẹ̀ wá o di three five àti pé yẹn ló túmọ̀ sí pọ́ gbọ́ ọ̀gọ̀ ah, ọ̀gọ̀ bàjẹ́ ni. nítorí pé jàǹbá tó fẹ́ ṣe yẹn yóò padà fi hàn pọ̀ gọ̀gà jẹ́ nítorí máa ní kọ́ pọ̀ three thousand tó ní rí pọ̀ tó ṣe tẹ̀lé rẹ̀ wọ́n pọ̀ ọlọ́run dákun kó ṣàánú wa. torí di eléyìí tí ẹ̀ bá ti ń ṣe kò sí tàbí ṣùgbọ́n yóò padà sọ́dọ̀ nánà ni. tí wọ́n lọ àwọn lè ṣe tó lè gbà wá tó lè yá lọ́wọ́ kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ ní gbogbo ìgbà tí ìwà ti jẹ́ni tó ń ṣàkíyèsí pọ́lọ̀ ọba rí o eléyìí máa ń ràn yàn lọ́wọ́ láti jẹ́ni tó ṣe é pé yóò máa kíyèsí rẹ̀ yóò máa kíyèsí sí rẹ̀ yóò máa kíyèsí ọ̀rọ̀ rẹ̀ ìtọ́lọ̀ ọba ọ̀fẹ́ ipe kéèyàn dé ọlọ́ọ̀bù ò ní bá ń bẹ̀ ibi tó ń fẹ́ kéèyàn dúró èèyàn ní tayọ̀ bẹ̀ ní ìgbà tí èèyàn bá ti jẹ́ni tó ṣe é pé ń ṣàkíyèsí pọ́lọ̀ ìmọ̀ afọ́jú fo agbátọ́ lọ́wọ́ bá dá pọ́lọ́bù kúkú ríyàn bó sì ríyàn náà kọ́ pé èèyàn lè lo agbárí ni. a'udhu billahi minash shaitani rajim. ọ̀rọ̀ lọ́sọ̀dọ̀ abdullah ibn dina rahimahullah ọ̀kan nínú àwọn tàbí'in ó ní lọ́dún kan ń bá lọ sí nígbà ẹ̀sùn wọ̀ ẹnìkan nínú àwọn darandaran lọ́la tó kí lọ́la sọ̀kalẹ̀ wá bá Umar ibn al-Khattab radiyallahu anhu. Umar wá sọ fún ó darandaran yìí kí ló dé tó ní ta ọ̀kan nínú àwọn eléyìí tó ń dà yìí fún mi. ọkùnrin pé rárá báwo ni mo ti ti fẹ́ ta fún ọ ẹni ni mo jẹ́ fún ẹni tó ní yìí ẹni tó ní yìí ó ń lo ni fi sọ fún olówó wípé àgùntàn tó tà fún mi ìkòkò lọ́jẹ́ ẹrú yìí lọ ó ní fa ẹ̀yìn lọ́wọ́ mi wá lọ bá wá lọ ní ìgbà tèmi bá ń parọ́ wípé ń tọ́ tí ó sì ń bọ̀ lọ lọ́wọ́ lọ rí mi tó bá ọmọ pa ọlọ́wọ́ ní fi mí sílẹ̀ ó lẹ́nu mi kí n báwọn èèyàn dáadáa tó kù láyé tó báyìí ẹ̀rọ àkùnláyé gbàǹfà ànábi sẹ̀sẹ̀ kú ìjẹta ni ìlà wọn tún wò pé ìjàmbá ti tún pọ̀ láyé ẹ wá àwọn ọ̀rọ̀ sí òní yìí báyìí tó bá ní ìjàmbá ti tọrọ pọ́kálé ó ti dàgbà ọ̀jọ̀ kìí ṣe ya ṣọ́ kìí ṣe pọ́yà lé ó ti kálukú ni ẹ wá Umar nítorí pọ́kùnrin ti Umar bú sẹ́kún Umar ńgbà tí lè má ọwọ́ àtọ́pàṣẹ darandaran yìí lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ olówó rẹ̀ ní ẹlọ́mọkùnrin kan tí ń bá yín daran wọ́n ni ẹrú àwọn ni òbúrò àwọn fẹ́ àwọn wọ́n ti tà fún Umar gbàtà tà fún Umar Umar wa sọ pé òun ẹrú kò lọ́rùn rẹ̀ nílẹ̀ ayé ń bì látàrí ọ̀rọ̀ tó sọ lálẹ́ àná bá tí wọ́n pa wọ́n fún pé kòkò ló gbé kí ni kí n sọ fọlọ. ó ní ọ̀rọ̀ yìí lọ́lọ́run fi bọ́kọ ẹrú kúrò lọ́rùn rẹ̀ láyé ń bì mọ́ ń bẹ lọ́hùn kọ́lọ́ ọ bó tún jẹ́ kó jẹ́ sábàbí tí ó fi bọ́kùn lọ́rùn tó bá dijọ́ gbẹ̀ndà báyìí ni aṣíwájú wa ńlọ́dẹ lọ́gba ẹrú kúrò lóko ẹrú látàrí kékeré ẹ̀rí pé nínú gbèsè ayé wa òsibí tí òsì jàǹbá lónìí ẹ̀rí pé ní báńkì àwọn alẹ́ rí báwọn yẹn tẹ́lá fẹ́ gbowó ń bẹ̀ wọ́n kọ́ síwájú ẹ káwó rẹ dáadáa kó tó di pé okú òǹbì tó bá wà pọ̀ dáadáa mélòó lọ fẹ́ kà ẹ̀rí tó bá ti pọ̀ dáadáa ọ̀rọ̀ káwọn náà jàǹbá rẹ dáadáa dénú tó fi jẹ́ pé nínú di fifty thousand ẹyọ kan wọ́n lè má dín three thousand kó náà mì wọ́n lè dín two thousand kó náà mì ẹni tó ti ṣe nìkan lọ́mà bẹ́ẹ̀ ni tó bá ti pọ̀ gan kò sí tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ẹni tó ṣe pé wọ́n fi sọ ilé owó wọ́n fi sọ ilé owó ikú kọ́ máa sanwó wọ́n fi fowó sí wọ̀nyí bá bẹ́ẹ̀ mọ́ ẹni wọ́n fi sọ ilé ẹrù lọ́ni kọ́ máa sọ wọ́n ni warehouse keeper tọ́ba ti rajà wọ́n mú wa wọ́n fi wá gbọ́jà lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì ọ̀dọ̀ àwọn nìjàmbá ti máa ṣe àwọn olówó nítorí pé ọjà yẹn ibi tí wọ́n kó fifty carton jáde ó lè kó five hundred jáde òun àtàwọn ẹni tó gbà á lẹ́yìn rẹ̀ níràkúrà yọ lọ bá àwọn gbọ̀gbá di rọ̀lẹ́ àìmọ́lẹ́wẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé ẹni tẹ́ ẹ fẹ̀yìn sí òun náà lẹni tí ọ̀rọ̀ ayé ṣubú dànù ti ẹ rí i pé bẹ́ẹ̀ ọyọ ètò wọn yọ ta pàtó bá yọ ta tán bóyá dúrọ́ọ̀mù mẹ́ta mẹ́rin òní wọn yọ ta nínú táǹkà kan wọ́n sì dá omi dúrọ́ọ̀mù mẹ́ta mẹ́rin náà wọ́n dájú po rẹ̀ subhanallah nínú táǹkà tó ń gbé bọ̀ ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ilé epo ńgbà tó fi jẹ́ po fún wa ẹ rí i pé omi ti lú papọ̀ mẹ́po omi ti lú papọ̀ mẹ́po omi àwọn ọlọ́jọ́ kò sálẹ̀ wọ́n máa ba ilé epo jẹ́ gbogbo ọkọ̀ tó bá tẹ́rí gbarú ẹ̀ sí ẹ̀ bá ọkọ ọba àdìpọ̀ kọ ọkọ tó ṣe pé ká ti gbé délé ọkọ̀ kára ẹ́ńdínlẹ̀ rẹ̀ ṣiṣẹ́ lọ́kọ̀ àbá tẹ́lá ti rẹ̀ kótó ẹ̀kọ́ fi kó agbára rẹ̀ sí ní ọba àti ikú ẹsẹ̀ mi jáde ẹsẹ̀ pa mi fún mi ẹrú àwọn baba ńlá nítorí pé ó ti wọ́ bẹ̀. àmì nílé epo àwọn tó ó tọ́ ọ́dọ̀ àwọn wọn lọ sí àkókòrò ẹyẹ wọn bọkẹtì wọn máa ń pa mi wọn máa ń pa mi pẹ̀lú wọn kàn ẹnìkan lọ dúró lókè ẹnìkan tó kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ká ó ṣe fi táǹkì epo lélẹ́yìí kì í ṣe àwọn àwọn ti rọ omi omi sínú táǹkà yẹn lè pe kan pa ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين أكرمكم الله أريد gbogbo àwọn ọkàn yìí báyìí ó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn kò sódò mọ́ ìjàmbá ìjàmbá iná lọ́pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tá a tún fi lè bọ́ lọ́wọ́ ìjàmbá ó náà ní ká lọ́nu sí ní tọ́lọ́mbà ti fún wa ká láyọ̀ kan kò sẹ́ni tọ́lọ̀ ọ̀bọ̀ òsè tiẹ̀ fún yàtọ̀ lè kọjú tèmi lọ. àwọn kálukú ọ ní tiẹ̀ kò ní kó lọ gbé ẹlòmíì kó máa sì fi nítorí tí a bá ti wọ ẹlòmíì kò sí náà ní ìjàmbá lè wọ náà ni. wọ́n máa wọ pé à tábà tí ó sí èrè díẹ̀ díẹ̀ tá à ń jẹ yìí báyìí nítorí àwọn náà tó ní tó lágbájá ẹjá máa fi jàmbá kùn. tọ́jú ti fi kọ́ ọ̀rin gbogbo bá tọ́lọ̀ fún yẹn lọ́sẹ̀ àmọ́ dọ́tí ìmọ̀ ti ń wo tẹlomi kò ní ní tẹ́lọ́rùn nípa tara rẹ̀ ọlọ́run ọba tọ́lá ọlọ́run fún ọ ò ní lè dúpẹ́ fọlọ́ ọba lórí ẹ̀ ìyẹn wà dẹni tó fọwọ́ ara rẹ̀ ba ara rẹ̀ ní nǹkan jẹ́. أقول قولي هذا فأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم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 tí yóò fi rọrùn tí ìṣòro tí ó fi dínkù nù gbèsè ayé wọn wọn ní sọ fún wọn ètò olórí ṣe tí ọ̀dà wọn ní jẹ́ ọmọ eléyìí tí ń ṣe tọ́ da akẹ́yẹ kó múra sí wọn ní sọ fún un. gbogbo tí ó ta sí tí ó fi jẹ́ kí n táwọn ń rí gbà lábẹ́ ìjọba yẹn kọ́ máa gbogbo tí kọ́ máa pọ̀ sí òní wọn máa sọ fún un. tọ́ba dájọ́ lórí lọ́wọ́ tí kò nǹkan dàrú fún tọ́ba jẹ́ fún tí kò bá máa lọ́wọ́ ìgbà náà náà wọ́n gbódòdó tí ó bẹ̀rẹ̀ ìgbà náà náà wọ́n ríran ẹni tí ò rírí kí wọ́n náà ń fà ní rẹ̀ nǹkan ti bọ́ ọmọ ọlọ́run nínú jàmbá ó mẹ́rin nǹkan táwọn obìnrin náà máa ń ṣe tóbìnrin bá fẹ́ lọ́ọ́lé ọkọ tó ṣe pé bí òtítọ́ rí iná lọ́kọ́ ọba pàdé ó ṣe ṣe pé irun orí rẹ̀ gan ọkọ máa wà ní kò ní rí ó ti di irun òyìnbó lójijì láì máa pé wíìgì kan lọ́lọ́ gbé wọ̀ bìrìlà ọ̀pọ̀ nínú àwọn obìnrin bẹ́ẹ̀ tó máa fẹsẹ̀ jẹ wọlé ọkọ lẹ́yìn padà ló gbé sórí tẹ́lẹ̀ àti kèsì lórí tiẹ̀ lọ́kọ́ bàbẹ́rẹ́ ti ní kórìíra ìyàwó tuntun wala hawla wala quwwata illa billah àbọ̀bìnrin tó so ike ọlọ́dún òyìnbó lọ kọ́ǹpì látàrí pé ń bóra ni tọkọ náà sì ní fúráǹtì ẹ̀ ọmọ ìkọ̀ ọmọ ike àwọn tó lọ́wọ́ ìyẹn dúdú lọ́wọ́ ń sọ bóun ló ṣe di funfun irú wa máa padà dàkú bá fún wa ni láyé anábìá Muhammad sallallahu alayhi wa sallam nínú àfẹ́sẹ̀ asma bẹ́ńtì abibakar radiyallahu anhuma ó ní àbùnì kan wá bá anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àrùn kan dá ọmọ mi láàmú lórí àrùn yìí ti já irun orí rẹ̀ irun orí rẹ̀ ti di hérehère mo sì ti fi lọ́kọ ó fẹ̀rẹ̀ tí kù lọ sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lè dọ́run mọ́ orí rẹ̀ tó fi bàtírí irun orí rẹ̀ bí. anabi sallallahu alaihi wasallam ni rárá o la'ana Allahu al-wasila wal-mustawsila Ọlọ́run làánà ẹni tí ń bá wọn fi rán kún àti ẹni tó gbórí kalẹ̀ pé kó ọbọ fi kún. bẹ́ẹ̀ náà ni wéèjì ilé ìjọba máa gbé sórí lọ́wọ́ kan ọ̀jọ̀ kan gbogbo bó tilẹ̀ ń sórí. ẹni tó bá lò ọbọ tàbí ẹ̀kọ́ lọ́wọ́ bá lánàá rẹ̀ ọlọ́wọ́ bá kọ́ máa làánà tiwa náà o. bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ fẹ́ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí tiẹ̀ náà yóò gbọ́dọ̀ jàǹbá obìnrin tó fẹ́ nítorí pé obìnrin tó fẹ́ yẹn ó wà mọ́ wà má ìwọ náà má ó lọ mọ́ra rẹ̀ àwọn ìwà burúkú kan bẹ lọ́dọ̀ ní ìwà tó ṣe pé tó bá padà hàn tó ó lè torí tètè o Mọ kù síbi tí mo o. mo kù síbi tí mo kù sí ó burú bàjẹ́ à ah, ilé ìbá burú bàjẹ́ àmọ́ fún yín sùúrù bàjẹ́ ni sí wàhálà ó ti gbọ́ ọlẹ̀ wọn láwọn wọn ti wọn kìíní kan ogun àgbọ̀lẹ̀lẹ̀ ti parọ́ tó bá gbọ́n o kọ́ máa di lọ́la kó ni mo burú bàjẹ́ o ti gbọ́n o mo burú bàjẹ́ ló ti gbọ́n yẹn o aha ilé ìbá bínú náà o ilé ah, ìbá bínú gan ẹnu fún ilómi tútù mu ni so oná ló ti gbà kọ́ ẹni jíjọ́ ẹ̀ kọ́ fún ẹni ìdáhàṣẹ kí ni tó tó ní gbogbo ọ̀sẹ̀ tí sẹ́ni ìṣòro ti gbọ́ tẹ́lẹ̀ wọn náà láwọn rádaràda pálapàla kan lọ́wọ́ bí pẹ́tẹ́pẹ́ kan lọ́ọ́ máa wẹ̀ láàrin jọ́ mẹ́ta wàá sọ fọ́kọ torí pé tọkọ bá rí pé nǹkan ọrùn yóò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ebi wá ti mọ̀ fẹ́ẹ̀ kan lọ́ọ́ máa wẹ̀ láàrin jọ́ mẹ́ta kí ni tó wà ń bẹ̀ ó ti ti mà wípé tọ̀ tí mo bá ṣe dẹ̀ ń gbà rìn màá fi ṣúgà dípò yọ̀ látàrí bí mo ṣe máa ṣe kò sí ara ìyàwó kan sọ fún ẹgbẹ́ tó fẹ́ pé ẹ̀jọ́ o bẹ́ẹ̀ ṣe fẹ́ fẹ́ mi ó dùn má o ṣùgbọ́n ó sì ti sọ fún ọ náà sẹ́mi tó yà kùnú náà látàrí ojú kòkòrò kọ́mọ́bà máa lọ kọ́mọ́bà máa à ìtọ̀ àmọ̀ fọ́ ni kò sí kinní kan. ńgbà tó wá di pé ń tọ̀ ọ́ lé kọ́mọ́ wá di pé àwọn ọmọ fi tà lóòrò ìkíni ni ọmọ wọn lẹ́rù pé fífún ta tọ̀lé tọ̀lé. ọ̀ gbọ́dọ̀ sọ torí pé wọ́n fún ara rẹ ti fi hàn yí pé kí ni o lè fara dà á. tí àléébù kan máa ń bẹ láwọn ọkùnrin àbóbìnrin ó yẹ kó sọ fún ara wọn kó tó di pé ẹ wọnú rẹ torí tí ọba sọtà sí ibà lọ tú wọn padà hàn pé à ń ba lọ sí fún ẹni tó fẹ́ nínú àwọn jàǹbá tó wà láyé lónìí ilé burú jáì ilé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ olóyìn jàǹbá táwọn èèyàn máa ń ṣe ń bi ìdánwò ẹ̀rì pé tọ́mọ bá ń ṣe ìdánwò ní gbogbo lẹ́vù kò bá jẹ primary kò bá jẹ secondary kò bá jẹ university kò bá jẹ pé ọmọ tó wà náà ni jàǹbá ni. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wa tí ó yọ àwọn ọmọ gbé òkèlè mẹwàá ẹyin tí a invigilate wọn pé ìwo lélẹ tó ń wò ló bá wọn náà sà ó ń fẹ́ sà kíni. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wá lọ́dẹ kó kó olù pépà olù wọlé ẹ̀rù náà ti àmú nǹkankan wọlé ọlọ́dọ̀ ni ẹni tó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbá níbàjẹ́ yọ àní dákun ojú ní rojú sànú mo fẹ́ kọ́ dẹ ìwé yẹn fún mi lọ́nà tí fi máa dàpọ̀ àfa ìjàmbá ni Islam ọ̀ farama tó bá yẹ pé àwọn èèyàn bá ń bẹ̀rù Ọlọ́run àbùkátà ah, kásìsì wa lọ di àwọn ọmọ ogun sí inú ibi táwọn ọmọ ti ń ṣèdánwò pé kí wọ́n má bàa máa jíwèé wò àmọ́ bá nìtàn àwọn amúmìnì ni àwọn èèyàn ayé sàhábà ni yọ̀ọ́ yà ilẹ̀ nǹkan lẹ́yìn ìbílísì lọ́pọ̀ torí di eléyìí báyìí ìjàmbá yẹn eléyìí táwọn èèyàn ṣe nínú ìdánwò wọ́n mú kí àwọn olódo ká máa fi wọ́n ṣe dọ́gba pẹ̀lú àwọn ọmọ tó níyànjú látàrí ìjàmbá nínú ìdánwò ìrẹ̀wẹ̀sì ọkàn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó nígbìyànjú nítorí wọn kà á jù bẹ́ẹ̀ lọ bọ́ọ̀lù lọ́ jù lọ àwọn olódo wọ́n tún lè fún ọ́ jù ọ lọ nítorí pé òun gbèrò wọlé yóò máa dà kọ ni ìwọ sì máa ronú mu ni bákan náà ẹ̀rí kó tó kó náà bàbá wa wa tó ògidì olóògbé lórí sẹ́ àwọn ọmọ tó mọ̀wé àwọn rí sẹ́ ẹ̀rí pé léyìí lọ sílé kọ́bí àgbà ó tún disqualify gbogbo àwọn ayé institution wa lágbàáyé gbogbo àwọn ẹ̀kọ́ ńláńlá ó disqualify rẹ̀ torí pé àwọn èèyàn ẹ mọ̀ pé ilé ayé nìṣó ti já lura wọn gbogbo níta ṣe náà làwọn náà rí tọmọ kí wọn gbé wẹẹrí ni wọn mọ pé kíni wẹẹrí nàìjíríà ń bò wọn dákun bá subhanallah kò sí ẹkú bẹ́ẹ̀ torí wàhálà làwọn náà ṣe náà wọn mọ tẹ́lẹ̀ kẹkọọ ọdún mẹ́rin tẹ́lẹ̀ kọ wọn sọ pálí mi nù báyẹn kọyọ kọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àwọn ibi tó kù sí ni káwọn náà tún ṣe oníkálukú ó ti lọ bẹ̀rù Ọlọ́run ọba ṣe ìdánwò tó ọba pass ayé ọ̀parí bẹ̀ wọ́n tún máa tún ṣe epo receipt àfikọ́ carry over gbogbo ẹ̀ náà kò dín kankan kù nù gbèsè ayé rẹ̀ tá gbìyànjú títí tọ́lọ̀ wọn fi ràn ọ́ lọ tí wọn náà fi jẹ́ pé wọ́n lọ gbà fúnra rẹ̀ kára ti gbé jàǹbá kìí ṣèṣò tó dáa o bí àrùn bí òṣì bí àjàgbéà bí iná jahannam lè so tí igi rẹ̀ máa so gbogbo àwọn èso burúkú yìí kìí sì ṣe ń tọ́tọ́ sọ wa ọlọ́run dákun mọ̀jẹ̀ káburú ọjọ́ tiwa ìwà jàǹbá ìwà burú ẹ dákun ẹjẹ́ apáti ẹjẹ́ ajẹ́ni tí ọmọ fẹ́ dáadáa fọ́mọlá kejì irú ìta ń fẹ́ fúri ara wa torí tó déyàn bá wà bẹ́ẹ̀ kò ní jàǹbá torí ẹnìkan kan wò sí ti ń fẹ́ kẹ́nìkan kọ́ jàǹbá òun wọn náà ti fẹ́ fẹ́ jàǹbá ẹlòmíì nínú dáadáa ẹ̀sìn Islam oníkà pàwọ́ àbúrúkú ti kíkàkùnrin kan orí wa kọ́ máa fi Islam ni Islam lóníkà náà mọ̀ sí tí ti ti Islam ọba mọ̀ kọ́ mọ́ ní gbogbo ọ̀daràn àmọ́ islam ló tún wá sí ọlọ́run dákun tún àwùjọ wá sí ọlọ́run dákun tún wá wá sí ìwà burúkú ìwà burúkú ti ń bẹ lọ́wọ́ àbá àgbàdànù àwọn àwárí ìwà tó dání kó fi bá wa dàrọ́ rẹ̀ àwùjọ wa oore àti àlùbáríkà tó pọ̀ bá wa darí rẹ̀ síbẹ̀ tọ́lá wa débẹ̀ sàn jẹ́ kí ìpín àwọn mùsùlùmí kó pọ̀ ńbẹ̀ jẹ́ kí ìpín àwọn mùsùlùmí kó pọ̀ ńbẹ̀ aburú kéré ni ó tóbi ni mẹ́jọ tọ́ sí wa mẹ́jọ tọ́ sí àwùjọ wa mẹ́jọ tọ́ sẹ́ni wa ọlọ́njọ́ máa dá fún wa láyé kó dá fún wa lókè yẹn ọmọ àlùjáná ni kò ṣe wa káwọn ti pẹ́ nu tọ́lọ̀ fi pa á ṣe kí ká máa ṣe ó náà ní ká máa ṣe àsọ̀lẹ̀ fún ọ̀gá wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní àsọ̀láàtù ìjà ń bọ̀ ọ̀wọ́ bẹ̀ torí pé tọ́lọ̀ bá ti máa ṣe àsọ̀láàtù eléyìí tó takò sọ́nà ànábì sallallahu alayhi wa sallam jàǹbọ̀ ọ̀wọ́ náà àsọ̀láàtù rẹ̀ yàtọ̀ sí àsọ̀láàtù àgbélẹ̀rọ eléyìí tí tọ́ba ti rà jẹ́ pé jàmbá ti wọnú àsàlátù rẹ̀ nù èèwọ̀ sì ni jàmbá nínú gbogbo nǹkan torí ẹ̀ allahumma sọlẹ alẹ muhammed nù alẹ ali muhammed ka sallaita alẹ ibrahim wa alẹ ali ibrahim inna innaka hamidu majid wa barik ala muhammed nù alẹ ali muhammad kama barakta alẹ ibrahim wa alẹ ali ibrahim innaka hamidun majid وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله